الرحيم يقول المصنف رحمه الله ونؤمن بما سيكرمه الله به في الآخرة من الكرامات التي من أعظمها المقام المحمود الذي يبطه به الأولون والآخرون قال الله تعالى أسى أن يبعثك ربك مقاما محمودا وقال صلى الله عليه وسلم أنا أول شافع وأول مشفع وأول من يقرأ باب الجنة إلى غير ذلك مما لا يدخل تحت أصل والأدلة من الكتاب والسنة على مطالب الشهادتين وشروطها أكثر من أن تحصر وقد اختصرنا في كل مسألة على دليل من الكتاب والسنة لقصد الاختصار وإلا فهو بعد من كل ودق من جلد قطرة من بحر وفيه إن شاء الله كفاية لمن أراد الله إخراجه من الظلمات إلى النور وما توفيق إلا بالله عليه توكلت وإليه أنيب ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله سبحانه وتعالى أما تجاه الضعفقة الأول والآخر والظاهر والباطن لنا إن شاء الله سبحانه وتعالى تفي جبل على القرآن قلنا نعوى gbólóhùn mẹ́rẹ̀ẹ̀rin yẹn wal awwal wal akhir wal zahir wal batin mẹ́rẹ̀ẹ̀rin nínú sunnah ànábì muhammad sallallahu alaihi wa sallam yóò adhkar al warida nínú àwọn gbólóhùn tààrí pàtàkì sallallahu alaihi wa sallam fi máa ń fi síwájú níbi du'a náà ni àwọn gbólóhùn mẹ́rẹ̀ẹ̀rin yìí Allahumma anta al-awwal wọ́n ni pé ànábì ń fi yẹn ṣàlàyé ìtumọ̀ àwọn nǹkan fún wa. الأول من أنت الأول فليس قبلك شيء ọlọ́run bá lọ bá kọ́kọ́ tí nǹkan kan wá sáájú rẹ̀ wà ń tọ́ra áhìr fàlẹ́sà bá àdàkàṣẹ̀ ọlọ́run bá iná lọ bá ìgbẹ̀yìn tí nǹkan kan ò tún lè sí lẹ́yìn rẹ̀ mọ́ sùhánà wàtà tó ní pé òun ò lópin pàtó rẹ̀ ti lópin yẹn ajẹ́ pé kò sí nǹkan tó ṣẹ́kù lẹ́yìn tiẹ̀ mọ́ sùhánà wàtà ààrẹ wà ń tọ́ bọ́ọ̀hìr ọlọ́run bá lọ bá tó hàn fàláìsá fàókọ́ kàṣẹ ìṣẹ́lọ́mọ́ sọ́lá sọ́lá ní ìrìn àtọ́ ọlọ́run ọba yìí inú fàtọ́fi jẹ́ pé kò sí ìkẹ́kẹ́ tó tún wà tó tún lékè rẹ̀ ẹ̀rí pé tó bá wà lókè ní máa ń hàn jù tàbá jókòó sí mọ́sílì jùmọ̀ ta ní àwọn èèyàn máa wò jù ẹ̀ tó wà lórí mẹ́mbà tó ṣe kúgbà ẹni tó bá wà lókè ìlú máa ń hàn jù ẹni tó bá wà lókè Allah subhanahu wa ta'ala olọba tó wà lókè jùlọ lẹ́yìn sọ fáwọn kọkàṣì tí nǹkan kò tún sí lórí rẹ̀ mọ́ subhanahu wa ta'ala ẹ̀rí pé tẹ́bá wòkè rí sí bó yẹ pé òpó náà tàbí wáyà náà ń bẹ lókè bọ̀ tẹ́bá wòkè ẹ̀rí sọ́mọ̀ lẹ́rí torí pé kí tó pé sọ́mọ̀ wà lókè òpó náà tẹ́bá wòkè rà kí lórí èrí nǹkan sọ́mọ̀ náà ni kò ní rí nǹkan ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ló wà lókè gbogbo nǹkan laysa fawqahu shay' nǹkan kan ò sí lókè rẹ̀ àbí wa anta al-batin wa laysa dunaka shay' ọlọ́ọ̀bá yìí iná ni ọba tí ó tún wá pamọ́ subhanahu wa ta'ala ẹ̀rí pé pamọ́ lébi tó jẹ́ pé ojú kankan ò ojú kankan ò lórí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala níbi pé àwọn nǹkan yìí ó fi ṣàlàyé bẹ́ẹ̀ ọ̀bà wa ti tóbi tó ọba ọba tó jẹ́ al-awwal wal-akhir náà ni a dúpẹ́ fún ní ìrọ̀lẹ́ yìí kí ló pàtàkì fi lo muqaddima ilé yìí torí pé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba ọlọ́ọ̀bá yìí lọ́ba àkọ́kọ́ tí kẹ́kọ̀ọ́ ṣáájú ẹ̀ ó lọ́ba kẹ́yìn tí kẹ́kọ̀ọ́ tó ní sí lẹ́yìn rẹ̀ subhanahu wa àwọn kéékèèké tá a lè ṣe lórí tíra miftahu dar es salaam لتحقيق شهادتي الإسلام للحافظ عبد أحمد الحكمي علينا وعليه رحمة الله انت أبا في قول ترى عليه لينا ترى عن النبي صلى الله عليه وسلم ara lé àwọn sọ̀hábà rẹ̀ àtìgbà tí máa ń tọrọ ìlànà rẹ̀. Etí afáàfi parí tíra rẹ̀, ó náà ni ọ̀rọ̀ nípa níbi sallallahu alaihi wasallam tàbí mẹ́nu bà á bọ̀ láti àwọn دروس مẹ́ta mẹ́rin نسيه قال المعلف رحمه الله ونؤمن بما سيكرمه الله به في الآخرة من الكرامات التي من أعظمها المقام المحمود الذي يضبطه به الأولون والآخرون قال الله تعالى عسى أن يبعثك ربك مقاما محمودا وقال صلى الله عليه وسلم أنا أول شافع وأول مشفع وأول من يقرب باب الجنة إلى غير ذلك مما لا يدخل تحت أصح رحم الله المعلم قال ما أكيو لقترة wọ́n ní nínú àwọn kan tó yẹ kó jẹ́ àkídà mùsùlùmí nípa anábíwá muhammad sallallahu alayhi wa sallam òun náà ni pé nu'min a nígbàgbọ́ bima sayukrimu Allahu bihi fil akhirah sí àwọn kan tí ọlọ́run bá allah tí ó fi pán ànábì rẹ̀ lé ọ̀pọ̀dọ̀ kẹwàá tí ìbágbà ìgbé ń dárúsù tó kọjá aṣọ nípa mọ̀jíza ànábìwá Muhammad sallallahu alaihi ṣe rántí lásọ yí pé mọ̀jíza ànábì sallallahu ní omi jáde láti bi èékánná rẹ̀ omi kékeré púpọ̀ tọrọ bárọ́kà sí púpọ̀ mú wọ́n ṣe ìyàwó Zainab lágbàánu tí ò tó púpọ̀ kékeré púpọ̀ mú àdìgbò gbogbo àwọn mọ̀jísà yìí èyí tó wà kọ́lídà èyí tó wà gbére náà nàkùrọ̀ àrùn kẹ̀lú ṣe rántí mọ̀jísà yẹn ẹ̀rí pé ayé láti ra wọn yẹn ipò tọ́lọ̀ fi àdébí sallallahu alaihi wasallam sí ana sayyidu walada adam wala fakhr ana sayyidu walada adam yawm al-qiyamah àdébí ni aṣíwájú gbogbo ọmọ anábì adam alayhi sallallahu alaihi wasallam ní ayé ń bì ayé nìkan wá kọ́kọ́ tó fi di al-qiyamah tó bá tún di lọ́rùn ọ̀gá náà níbi sallallahu alaihi wa alihi nínú nǹkan tí ó wà ṣẹlẹ̀ lọ́rùn àti sọtayé tó bá ní musa ṣe gbá isa ṣe bá àti fọlá àwọn tánàbí náà ṣe èyí tó wá ṣe tó jẹ́ pé kò tiẹ̀ tó kò ńlẹ̀ gbogbo tó láwọn ẹ̀yàn nábì yòókù ṣe òun tó padà kúrò nígbà tí wọ́n ti kú èyí tánàbí ṣe tí ò ńlẹ̀ Al-Qur'an Karim tó bá di lálùkìyàmà ní ọ̀la àlùkìyàmà ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá fún ànábì ní àwọn àpọ́nlé kan tí ò fún àwọn ànábì mi ahli sunnah wal jamaa'ah tàbí sí ọlọ́run bá wa ọlọ́run ká gbà pé àwọn àpẹẹrẹ yẹn bẹ fún ànábì wa sallallahu alaihi wasallam ó sì gbọdọ̀ jókòó sórí ẹ̀gbà pé bó ṣe rí kẹ́lẹ́ lè ṣẹ̀fẹ́ àti ìdálùkì yàrá bọ̀tà sọ pé bí ó ṣe rí náà nù ọlọ́run ti sọ bí ó ṣe máa rí náà nìyẹn bá ní ẹja náà yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ó ti yẹ yẹn yé so ó gbọ́dọ̀ jókòó pé yẹn ti rí bẹ́ẹ̀ pé قال المؤلف رحمه الله ونؤمن onínú gbàgbọ́ wa agbọ́dọ̀ nígbàgbọ́ sí ibi masayokiri mú lọ́ọ̀ bí ìbẹ̀rẹ̀ àákírọ́ onígbà agbọ́dọ̀ nígbàgbọ́ sí ìkẹtọ́ náà bó fi sàpọ́nlé fún ànábì minal karama nínú àwọn karama nǹkan àpọ́nlé karama gbólóhùn karama ó wà fáwọn ànábì ọlọ́run ó sì wà fáwọn mọ̀ọ́jíza òun wà fún àwọn ànábì lọ nìkan sọ ẹgbẹ́ ní alukur'an ṣé ẹnì kankan tí ẹni tí ò dá nàbì tó ní kur'an wa musa alayhi sọ̀tù wasalam ànábì ọlọ́run bá fún ní ọ̀pá àtàwọn nǹkan míì yìí sá sẹ́nà tí nínú àwọn màá ń tàwọn nínú ọlọ́run bá kẹ́ àwọn tó ń pè ní ṣẹ̀yàrá àwọn ànábì ọlọ́run tún máa ń ní kàrọ́ ọmọ tọ́lọ́ ọmọ tó fi pọ́n wọn lé àwọn tí mo kì í ṣe ànábì ọlọ́run tí wọ́n dẹ̀jẹ̀ ní ọlọ́run ọlọ́mọ fáwọn náà ní kàrọ́ ọmọ tọ́lọ́ ọmọ fi pọ́n wọn lé gẹ́gẹ́ bí àfáwà Umar ibn Khattab radiyallahu anhu wọ́n ní pé Umar ibn Khattab ọlọ́run bá kẹ́ débi ọlọ́run bá pọ́n nínú àlẹ́ Umar débi wípé tó bá sọ̀rọ̀ báyìí ọ̀rẹ́ mọ́ ṣe kò gẹ́ ọlọ́run àníbi ọ̀rọ̀ tí iye kó ti di nǹkan tọ́lọ́run sì léwọ̀ pàápàá ọlọ́run sì léwọ̀ àwọn àníbi àwọn gbèsè yìí kọ̀ọ̀ká máa rí wọn nígbà kíkà ọlọ́run mú àyàjá àbújá dé àrọ́ ọmọ nìyẹn sóyé ó jẹ́ kàrámà fún ẹni tó sọ̀rọ̀ yẹn tó jẹ́ Umar ó tún jẹ́ kàrámà fún ànábì rẹ̀ wàbí tẹ̀pẹ́ bí wọ́n ṣàlàyé yẹn so fal anbiya wal karama àwọn anábì lọ ní mọ̀jísà wọ́n tún ní kàrámà náà so ní tó bá jẹ́ kàrámà fún olùtẹ̀lé ànábì kan mi ń kàrọ̀ mẹ́tì nàbí kílẹ̀ rí wa ṣàkúmọ̀ tá a sàlàyé nípa mahadi al-muntazar wa nabiyullahi Isa maryam alayhi salatu wa salam wa nabiyyi alayhi salatu wa salam ibi wọ́n gbẹ̀ ya ayé àwọn èyí sọ wà màdínà ó wà màdínà máa ti wà ń ta gbàtọ́ bá fẹ́ kírun wọ́n ti màdí síwájú nínú nafsu hadith ó wá ní pé wọ́n ti màdí síwájú pé ìwọ́n ní kò kírun takrimatan li hadhihi al-umma ó ní ọlọ́run ọba fi ṣe àpọ́nlé fún àlèhùnmẹ́ ẹ̀dá kan bó ti dá pọ̀lẹ́ fún àlèhùnmẹ́ kí ló jẹ́ fàdébí wa tẹkírímẹ̀ náà ni kò yé àmì kí ni ẹ̀ náà àpọ́nlé tó kẹ́ ah, àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n tún ní kó kírun ànábì ọlọ́run tó tò lẹ́yìn ẹ̀ tó àpọ́nlé ló jẹ́ fún ànábì náà sallallahu alaihi wa alihi wa sallam so àwọn ànábì ọlọ́run ní kàrọ̀ náà so yé ní sè so bọ́ ṣe ní mọ̀ọ́jì níta wá bí ìkàràmá ti wọn nínú àwọn nǹkan tó tẹ̀lé tá a mọ́ta lè máa ta lè ṣíná kàràmà wọn oní kàràmà tó bá wà fún àwọn olùtẹ̀lé wọn. ẹ wo bí ọ̀rọ̀ àdán ìrún tá à ń pè bó ṣe wá Abdullahi bin Zayd tó lálàá lójú rẹ̀ àṣàlàyé rẹ̀ ní ẹ̀nà ọ̀kútọ̀ wípé ẹnìkan wá ó gbé náà fún sùdání àwọn ẹ̀sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ kí làwọn fi máa pèrò ní Madina àṣà ìfìlà àdìgún fẹ́ràn ní wípé ìgbà tó pa ẹni yẹn padà kọ́ abúlé ìbùrù zayd níbi wọ́n ṣe máa pe azan ẹ ṣe máa ṣe báyìí kẹ́mi sọ pé Allahu akbar Allahu akbar ó ṣàkà azan ìgbà tó ń tilẹ̀ mọ́ ọlọ́ba rẹ̀ sallallahu alaihi wasallam ó sọ kìíní yẹn fún kẹ́rẹ́ mi sọ kẹ́rẹ́ mi ní àhàlà ah, rú ìhà níbi ní tó rí àlá òdodo ṣe à ń pẹ́ ó ti dápọ̀lé fẹ́ pé bí ìrún pípèsè bẹ̀rẹ̀ ní ìsìláàmù ọ̀nà àlá ló gbà wá sàábẹ̀ tó ló sì lálàá ẹ̀ ẹni tí ànábì wa sọ́lá sọ́lá tó wá jẹ́ pé òun ẹ̀ ń dọ́sí àlá yẹn náà kí ló jẹ́ náà kárọ̀nà àmọ́ sàlámà rẹ̀ àmbíyá pé àwọn ọlọ́run ni o kárọ̀nà so ó dálà lérí ó fi wá lára wípé àwọn ọ̀rẹ́ ọmọ ní kàràrà tí ó tí àwọn ẹ̀rí nọ́ọ̀mìn nínú àwọn karama yìí afáwa mú àlẹ́tì àbọ̀mọ́ ó wá mú àbọ̀mọ́ èyí tó tóbi jù ẹni bó ṣe mú èyí tóbi jù níbi mu'jizat wípé òní al-Qur'an al ó mú èyí tó àwọn kàrọ̀mọ́ tó sọ̀rọ̀ sálàmù sọ̀rọ̀ àrùn sálàmù ní alkiyama sálàmù aláwọ̀ àrùn sẹ́yìn wọn àdé àdàm yàmà alkiyama alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àwọn onímọ̀ ní òun náà ní uwa awwal man tanshafa anihu al-ard àrùn sọ̀rọ̀ àrùn sálàmù ó ní ẹni àkọ́kọ́ tá a bá ti kú sẹ̀fún wọn sí wa àwọn man tanshafa anihu al-ard a ti sì kẹ́ẹ̀pẹ́ wọ́n gbùwà jìdé ìdázòlùdì láti láàbù zòzálà ha tó àkọwọ́jẹ́ tó láàbù àkọọ́lá ha ọ̀kọ́lá lè sáànù náà láàrín àkìrì sọ́ra yàwó mà ìdín tó hàdì fàkbàrà ha bí àná rúkà hàlà ha tó wọ́n gbùwà yàwó mà ìdín yẹ sùrù náà àṣtáàtàn lè yí rọwà àmàlà ardul mahshar tá a pè nílùú ṣáà ọlọ́wọ́ bá yóò gba gbogbo wa gbogbo èèyàn ọba tí ń dèrò sàárè ó gbà àjọ síbẹ̀ nígbà tó bá bẹ́ tó bá fẹ́ nínú hadith tó bá fẹ́ tó bá gbà lórí jọ awwal man yunshaqu anhu al-ard ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sí ilẹ̀ kúrò lórí ẹ̀ àdébíwá sallallahu alaihi wasallam ló ti yé kàrámẹ̀ pé ẹ̀rí pé níbi sábẹ́ bẹ̀rẹ̀ kọ́kọ́ kú sọlọ́lá àlọ́sà àwọn sàbẹ̀ gan mí gan kú sáájú ànábì sọlọ́lá dáadáa àwọn kan lọ́kùnrin lọ́dọ̀ àwọn àwọn asáàdì mi adó àkọ́kọ́ náà kú asáàdì mi zọ̀rọ̀ táwọn mí mí mí náà sàhábà kàtó wa sà àwọn tó kúrò ju ogun kọ́sọ́ máa dáálík àwọn mọ̀ nṣàkó àdéhùn ni ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe kí ni o tí wọ́n kọ́ mú jáde kúrò nínú ilẹ̀ láti àwọn àtò ẹlẹ́kejì nínú àwọn kọ́tà mímọ́ mẹ́nu bá nínú karama anabi sallallahu alaihi wasallam tó gbèsè àṣọ pé àfa àṣọ pé alẹ́tìmín àbọ̀mí hamada alimakọ́mù mahmud tó ní pé èyí tó jẹ́ pé nínú èyí tó tóbi jùlọ ń fẹ́ mẹ́nu bá pọ̀tẹ́ ká kọ́ sàwọn wẹ́wẹ́wẹ́ rẹ̀ náà kó lè bá àtẹ̀tí mọ́ nípa àyà ẹlẹ́kejì náà ni pé yóò bọ̀ àfúrọ́ kí ibà ní ilà àwọn míì wọ́n gùn nǹkan nǹkan gùn àwọn míì wọ́n rìn àwọn míì wọ́n sáré àwọn míì wọ́n máa wọ́ lọ síbo Abdul Mahshar anabi sallallahu alaihi wasallam òun tiẹ̀ yóò bá hasra ọkìbà wọn gbé anabi sallam dìde rọkìbà na Abdul Mahshar yóò gùn nǹkan nǹkan gùn yóò gbé anabi dìde Abdul Mahshar sallallahu alaihi ilé karama nípa anabi wa alaihi salatu wasalam ilé karama ti nabi yìí kó alaihi salatu wasalam yawm al-qiyamah aw fil akhirah òun náà ni pé wàlá wọlé wà wọlé hàn àdúgbò sallallahu alaihi wasallam yìí ọlọ́run tún fún ní àsíá ọpẹ́ liwa wọlé hàn ó fún àdúgbò sallallahu alaihi wasallam ní àsíá ọpẹ́ nínú ìmọ̀ ọlọ́run tó wà níbi liwa wọlé hàn yìí ni wípé nabiyullahi adam anabi adam àdìsọ̀tọ̀tọ̀ tó jẹ́ abul bashar wàmàndúnà àtàwọn tí ò tó tóun náà gbogbo wa tahta liwa'ihi yàrá ìsọ̀nàgbọ̀n sàlá abẹ́ fúra ṣe tún lè wà abẹ́ fúláàgì ẹ̀sìn bí àṣà náà lẹ́pẹ́ yorùbá abẹ́ àṣà yìí òun ni àlọ́jà adam àti gbogbo àwọn tí ò tútó àrísọ́tọ̀ sàlám ni wọ́n wà ànábì ni wọ́n fún sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rí pé ní ayé tàbí bá lọ sógun alayhi salatu wa salam nínú àwọn kọ́tà ni mo ṣe tàbí bá lọ sógun ni pé ó máa ń ṣe ó máa ń fẹ́ nìkan sílé tí ó jẹ́ pé onímọ̀ darí lé ó tún mú wá mú ẹnìkan lọ sí ojú ogun tí ó gbé àṣà dání lẹ́gbẹ̀ẹ́ bá ń kàtọ̀ Islam wọn ni pé ẹnìkan gbé fúláàgì dání gbogbo gbogbo tàbí sọlá rẹ̀ wà á jà ẹ má ti ń sọ̀rọ̀ ìtàn yẹn sọ pé ẹni tó gbé fúláàgì dání ó ẹni sẹ́yìn so nínú ìmọ̀ ọlọ́run pé bọ́lá kìí àmọ́ wọn ó gbé lìwá olè hamdi fún ànábì sallallahu alaihi wasallam tó yẹ pé ànábì yìí lọ àádá wà màdún náà wọn máa bẹ̀ táàtà lìwá yìí alayhi salatu wassalam ó di mélòó ó di mẹ́ta nǹkan àmọ́ tó nàbí alayhi salatu wassalam ó náà ní alhawd ó náà ní hawd ó lọ gbọ́ àwọn ànábì ọlọ́run ọba ni lèkúlè nàbí yìí hàwù Ibn Barbahari ti sọ lèkúlè nàbí yìí hàwù bóde ẹgbẹ́ òun ti sèfúnà ṣùgbọ́n ìsèfúnà wù yẹ kò lọ lèkúlè nàbí yìí hàwù gbogbo ànábì ọlọ́run ló ní hàwù dùn tiẹ̀ ní àlùkìyà sóye ṣùgbọ́n hàwù dùn tàbí sallallahu alaihi wasallam kò ní sí hàwù dùn ẹnì kẹ́kẹ́ abata kàtúbà yẹn tí a ti máa mú. omi àmúṣẹ̀lẹ̀ àwọn ẹni tó bá mú mi ń bẹ̀ tó bá bù mú ń bẹ̀ máa bá àdáhà àbàdàn òtún ní so tó bá rí háùdù yìí àwọn àmẹ́bẹ̀lẹ̀ kọ̀ọ̀kan lè wà á bí kí ni èbó tá a fi lè jọ bí kẹ́ ẹ wà ládùúgbò kẹ́kẹ́ omi mọ́ kẹ́ wà níbi ìṣẹ̀lẹ̀ rú wọn wa dóòtú ẹ̀ pé pọ́ṣẹ̀ tèmi o kálukú wa mú tiẹ̀ ó lé nàbí yìí àwọn ẹ̀ẹ̀ní rí èyí tó jẹ́ pé èrò pọ̀ mẹ́ẹ̀ tí wọ́n jọ ju tànàbì lọ sọlọ́lá pé ẹni tí wọ́n ti lé padà níbi haudu tànàbì yẹn wàhálà ti wa aleyhi salatu wa salam ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn nàbí àrùn oní pé àmbìyà oní kọjá pé ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala yóò wà gbúdájọ́ kalẹ̀ láàrin àwọn àlèhùmọ̀ rẹ̀ pé wọ́n kọ́ yanjú àlèhùmọ̀ kan o òun ní ṣáájú ẹnì kankan nínú àwọn mọ̀mù tó ti ṣáájú wa òun ní kọ́kọ́ yanjú ọ̀rọ̀ wọn kan ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ wa a sọ yìí ṣùgbọ́n tẹ́ bá wò ó ní haudu àwọn àbí ọlọ́run yòókù náà ní haudu ó jẹ́ pé tiẹ̀ òun ló pọ̀ jù àbí táwọn yóò máa ṣùgbà tó máa ṣùgbù tó fẹ́ bá wà ó gbé lè wà wọlé hamdi dání òun ní ilẹ̀ kọ̀ọ̀kan gbé wọn kọ ní wọn lórí nínú ilẹ̀ bẹ́ẹ̀ náà ni yóò yóò bá fọwọ́ kíba ìlà abdul mahshar yóò gun kan gùn lọ sí abdul ni karama ni ṣùgbọ́n èyí tó tóbi jù nínú àwọn karamati nínú èyí tó tóbi jù ìlà fàfẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀kọ́ ni mo alif rahim ọlá ó ní wà nínú bima sayukrimuhu Allah bihi fil akhirati karamat tó jẹ́ pé mi làbọ̀ mi hàmàdá al-maqam al-mahmud ó ní ó jẹ́ pé nínú èyí tó tóbi jù nínú karama tó lọ́n fàdúrà sálà kó ní tá à ń pè ní al-maqam al-mahmud al-maqam al yẹn jẹ ààyè tí ó bí ẹ̀yìn tó yẹ pé téèyàn bá ti wà bẹ́ẹ̀ báyìí ẹ ń bá dé wà nípò yẹn wọ́n máa kí ni mẹ́sàn-án mẹ́wàá wọ́n máa kẹ́ wọ́n máa kí wọ́n máa pọ́nlé wọ́n máa yí al-maqam al ipò tẹ́fẹ́tẹ́ yẹn bá ti dé ìrọ̀lá yẹn ó ti dẹni kíkí ẹni pé nìṣẹ́ yẹn máa fẹ́ jẹ ọba alápòjúwe ni o ó tó dọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀pọ̀ ní ọba ọba ọba àpọ́nlé yóò ti tò bọ́ tó bá ti dọ́ba yẹn ṣàpẹ́ nìṣẹ́ gbogbo ẹ̀ ó dẹ̀ tí ò gbà tiẹ̀ tó ta kó màtí ìdọ́ba orí ò pàràkì. àròsọ sallallahu alaihi wasallam nínú kàlámù tó máa fún ànábì ni pé ọlọ́run fi ànábì sí al-maqam al-mahmud àyè tó jẹ́ pé àyè tó jẹ́ àyè àpọ́nlé tó bí ẹ̀yìn ẹ̀rọ wa gbọ́dọ̀ àwọn sọ̀rọ̀ àbá ni alẹ́bi jàgbẹ́tò omi awalun àkìrún àwọn gíbùtọ̀ ó ní tàmínà máa ń dàgọ́ ìrìk kéèyàn máa rẹ kẹ ìtọ́ àlọ́dọ̀ ẹlòmíì ṣùgbọ́n o ò fẹ́ kí òun lè kọ́ bá irun tó lọ sí ọba kó lè fún mi bó o fẹ́ kí tiẹ̀ ní bá jẹ gíbùtọ̀ nìyẹn kí la pè é gíbítọ̀ ni orí tó wà lọ́dọ̀ rẹ̀ àmọ́ ah, ìṣàpá eléyìí rí ẹ̀tọ̀ sí hasad kéèta ah fọlọ̀ tẹ̀ gbódẹ̀ wà rẹ̀ kó fún mi hasad kéèta but gíbítọ̀ ni pé ah mọ̀ ìṣàpá ẹ̀yìn ló mọ̀ wà báyìí ah fún bá ṣe ṣe nílẹ̀ báyìí gíbítọ̀ ni ó jọ owó dáadáa tó yẹ níṣẹ́ ṣùgbọ́n kò fẹ́ kí ni o kò fẹ́ kí tàmánà mísàmá làwù mìíràn ní àmì tó yẹn náà tàmá ẹrú nǹkan tó ń bẹ lọ́dọ̀ ẹnìkan nínú oore nìgbà ìrì àyùn orí dàmádà zàwà àlàáhù ṣùgbọ́n kò fẹ́ kí oore yẹn ó kú lọ́dọ̀ ẹni tọ́nà ọba sọ̀rọ̀ yẹn fún ṣé bá a ṣe rí náà so mi ò mọ èbó tí ẹ̀mí tú yẹn o tàgbélé ìṣẹ̀tẹ̀ máa lo mv pé asab láàfẹ́ ẹ̀ máa gbọ́ ẹ bá àwọn èbó rẹ̀ yẹn lébò so gibson ni n tó ń bẹ lọ́dọ̀ ẹ̀ kí ni ẹ̀dẹ̀ mọ̀rọ̀ sọ mí lágbájá ìyẹn lè ìyẹn lè jowó ẹ̀ but ah kìtìyà náà má bàjẹ́ o <laughs> ah but ah masha kọ́mọ náà mọ̀ kúrán kà báyìí ah kí ni ẹ̀dẹ̀ lọ́mọdún ká kúrán bíi eléyìí masha ah wàbẹ̀lá àbára kan náà fún gíptọ̀ ó wà ní ẹ̀lẹ́dìyà gbẹ́tọ̀ bí awwalun wala akhirun ó ní pọ̀tà náà bí máa wà yìí gbogbo ẹni àkọ́kọ́ àtẹnìkẹ́ ìní ó máa wù pé ó sì jẹ́ mi mo wà kó yẹn ẹ wọ̀rọ̀ yẹn kò yé o ipò yẹn ní tó jẹ́ pọ̀ àgbàlùkà ipò ẹ̀yìn dé gbogbo yẹn ni ó máa wù pé ah òun kúkú sì wà jẹ́ mi ni ọlọ́run wá gbé sípò yìí but ah, ẹni ọlọ́run fún náà gbà fún ọ̀rẹ́ wa kan ní máa sọ̀rọ̀ kan pé ah ní tó ọlọ́run ṣe fún ọ yìí gbogbo yẹn náà ló wù tó di ẹni ṣètò gbígbọ̀ nìyẹn ta ni mọ́ndà ló wù bí kábíyèsí bá ṣe máa ń sọ wọ́n ta ni mọ́ndà ló wù gbogbo yẹn náà ni mọ́ndà láwù dògítọ̀ ó lè wà tó ipò tọ́lọ̀ tọ̀ lẹ́bi sí ẹni pé tí kò bá tó pò wàhálà yóò wù ẹ lómi ẹ̀tẹ́ mi ẹ̀ bá mọ́ gíptọ̀ ni ó ṣe ẹ̀tẹ́ mi ẹ̀ bá dọ̀tí kí ni ó bọ́ sí tiẹ̀ hasad wàláì bá àbí mọ́lọ́n dáwọn èèyàn kan dá tàbí tí ẹ̀ẹ́dẹ́gbẹ́ rẹ bá tún rí i ah, tó kì í ṣe <laughs> àárẹ̀ náà dà ṣùgbọ́n eré ìtújàtọ̀ in fact bí a bí ọdún mélòó kan sẹ́yìn a wà ní Dubai ọkùnrin ẹgbẹ́ wa ni o Masha Allah tàbára ọkùnrin ẹgbẹ́ rẹ̀ tó ń wò pé àà ìrìn lọ dára rẹ̀ lọkùnrin ẹgbẹ́ mẹ́pẹ́ ọ̀tọ̀ ní pé ọkùnrin sí obìnrin o but ọkùnrin pé àà ah, ah. everybody ló sẹ́yìn tó ń pé àà ah, subhanallah àà lánàá bí yusuf ló tọ̀ ṣùgbọ́n àwọn eléyìí pẹ̀lú ìjàlábí àwa ètí wọn yìí Masha so gibson yẹ pé ah kò tẹ̀lé mi náà mo dá báyìí <laughs> lọ ẹgbẹ́ ah fún ọkọlọ lókè bàrákà yẹn náà ló so ó máa ń ṣẹlẹ̀ láàrin àwọn obìnrin náà ó lè ṣẹlẹ̀ tẹ́pẹ́ máa ṣàlà bó o bẹ́ẹ̀ ṣèké tagbọ́n ní ẹ̀jẹ̀ àgbà ọmọ yẹn so gibson lè ṣẹlẹ̀ tí nǹkan bá dáa débì kan gibson ó wà o nǹkan ò tí ì dáa débì kan lè yẹ wò pé kí lọ́wọ́ sọ fún tí o ṣe fẹ́ lómi à irọ́ o tó bá dáa débì kan èyí ó o èyí ó kàmọ́ sẹ́mi ẹ̀ṣẹ̀ kọ́mọ́ bàbá ní hasan bọ̀sìkìtì ọ̀gbọ́n náà wà pé ah ah pé tọ́lọ̀ ń bá sèmi náà bá ẹ̀yìn jù bẹ́ẹ̀ so kò sí láì fi ó ní ipò tọ́lọ̀ máa fàrà bì sí ipò yẹn lápẹ̀lẹ́ níbi pé ẹgbẹ́tò wọlé àwòwàlúùn wọn àfẹ́ atẹ́ni àkọ́kọ́ àtàwọn gúrùpù àkọ́kọ́ tó ti wá láyé àtàwọn tó wá lọ́gbẹ̀ẹ́ ni ó máa wù bóyá kó sì jẹ́ pàwọ́ la wà ní ipò yẹn ẹ wò pé báàbá rí mi tún wà mí gẹ́ fún mi kọ́ Mahmood lọ sí òtítẹ́ni ipò tó ń gbogbo èèyàn kí lẹ́rí wa قال الله تعالى عسى أن يبعثك ربك مقاما محمودا الله أني ومن الليل فتهجد به نافلة أبي الله أني وعلى النبي صلى ما ينافل لورو ما ينافل لورو عسى تقول تعالى تقول قال لك أي عوا هذا ما كيو بره يقول كي عسى أه وسيسي من ناقي كان بويا بويا rárá o ṣẹ̀rí àṣà àtọ̀dọ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ní tó túmọ̀ sí ni pé nǹkan yẹn máa rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ àṣà àtọ̀dọ̀ ọlọ́ọ̀bà ó ti kí ni nǹkan yẹn ti rí bẹ́ẹ̀ àṣà ìyẹ̀bà áfẹ́kà tó sábà kírun ọlọ́ọ̀bà ó ti pèsè ibi tí ó gbé ọ kalẹ̀ sí ó ti pèsè ẹlẹ́fọ́ ní ipò ààyè tó jẹ́ àgbàkọ́ ní mahmuda ààyè ẹ̀yìn mahmuda àwọn ọmọ ní mahmuda yẹn ṣé náàtù ni ìròyìn lọ jẹ́ fún màkọ́ọ́mẹ́ ni àbí àtàyẹ̀bọ̀ àfẹ́ka mahmudan rabbuka mahmudan ó wá hálù fún ànábì sallallahu alaihi pé ọlọ́run bá rẹ máa gbé wà nábì dìde mahmud lẹ́ni pé ọ máa rí ọlọ́run rẹ lẹ́ni tó dúpẹ́ fún táwọn yóò sì máa kí wọn náà àbí ààyè ń ni ó jẹ́ ààyè ẹ̀yìn tó padà bí ẹ̀yìn fáwọn sọ̀lá rẹ̀ àwọn sọ pé bàbá ilẹ̀ ló súnmọ́ jù ipe kìíní yẹn jẹ́ ìròyìn fún ààyè yẹn ipò yẹn ipò tó jẹ́ pé gbogbo ẹ̀ àwọn rahimahullahu ta'ala wọ́n ní ṣe àrípò ìyàfà wa Jarir at-Tabari nínú tafsir ìbàdàn sọ̀rọ̀ àyà àyà yìí ó ní dhalika wal maqam alladhi wa yaqumu sallallahu alaihi wa sallam yawm al-qiyamah ó ní ṣe liyarihahum rabbuhum min azima hum fihi min shiddati dhalika al-yawm pé kọ́lọ́run ọba kó wá fún àwọn èèyàn lọ́kàn balẹ̀ kó wá fún wọn nísinmi nínú wàhálà ìpòrìrì tó ń bá wọn ọjọ́ kìíyàn so mọ̀kán mahmuda lamọ́ sọ níbi àfikàrọ̀ padà làdáàdì Allahumma rabba hadhihi ad-da'wati at-tamma والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا àṣà àyẹ̀wò afẹ́kọ̀rọ̀ búkà maqama mahmuda ẹ̀wọ̀n bó ti papọ̀ wà bá a tòhù ẹ́ maqama mahmuda lẹ́yìn wà á kò sí ìdáka láti òkú lẹ́fẹ̀ẹ́ náà jùlọ gbọ́. ààyè yìí òun náà nípa àdúgbò sí ìpè ìdújà ní àtọ́mọ́rí sọ wípé àdúgbò sí ìpè mọ̀ náà á náà fi ṣàmà á ti ká yà wọ́n sókè dórí kèfèrí kèfèrí eléyìí ipò eléyìí kàrámà eléyìí ọlọ́run ọba yóò tún yẹ kèfèrí ó jẹ àǹfààní yẹn nígbà tí wàhálà bá pọ̀ àníbi ó ṣe ìṣìpẹ̀ ẹ ká lọ sínú hadith ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith ló wá hadith lè fa hadith àbúrẹ́ ẹ ká wá hadith àbúrẹ́ ọ̀dọ̀ àánú ọ̀dọ́ ìṣẹ̀yìn ó ṣe ọlọ́ba sallallahu alaihi àbúrẹ́ ní أتي أنا رسول الله صلى wọ́n yàrá bisọ̀ lọ́la àrùn ọ̀sọ́là wọ́n mú ẹ̀rọ abá nàbẹ̀ sọ́là níjọ́ kan afọ anabi ní apá anabi sì káàdì tọ̀ọ̀dì bò ọmọ láìkì ibi apá wọn náà aṣa mẹ́lẹ̀ hàn náà ọjà díẹ̀ mbẹ́ àdìsọ́ ọjọ́ sọ́là fún màkàn bàbá mi wá jẹ dúdàrà anabi ní anasagidu náà ti yàgò kìyà ẹmi ẹ lọ èmi náà sáájú gbogbo èèyàn wọ́n àrùn kìyà mi wọ́n hàn tàbí rúnà mímọ́ àdárík ẹ

يسمعهم الداعين وينفذهم البصر وتدل الشمس ويبلغ الناس من الغم والقرب ما لا يطيقون ولا يحتملون àbí sọ pé tọ́lọ̀ máa gba ogun ọjọ́ tán ọlọ́run bó sun oòrùn oòrùn ọlọ́run sun wá sí dèdè tòsí papọ̀ wa débi pé wàhálà yẹn máa pọ̀ ìbànújẹ́ máa pọ̀ ìpayínké máa pọ̀ òru ti mú ogún nínú wàhálà mi olùsọ́lá ní ogún òbò oníkálukú lórí bí ìtẹ̀lítọ́lọ́run rẹ̀ bá ṣe mọ́ nkálukú mọ làágùn sẹ pé òrùn tó wà ní ìsìn náà ẹjìn wọn gbé òrùn yẹn wá tí ò níbẹ̀ ju bíi ìsọ̀rọ̀ àkàzọ sí wa wọn gbé wá sí tòsí ọpọlọ wa ọpọlọ àwọn yóò máa sọ ogún ogún àwọn èèyàn wàhálà ó dé bá wọn mìíràn gbọ́n mi wà lùkárọ̀ wàhálà ìbànújẹ́ ó dé bó mọ́ ẹ̀rọ yóò fi kú agbára wọn ò ní gbé mọ́ wọn náà yàtọ̀ nínú wọn ò ní lè mú mọ́ra mọ́ fẹ̀yàkúlù náà ẹ̀wọ̀n làbá wa dé bá àwọn yàrá mọ́ ni hálà tààrọ̀ ọ̀nà máa kọ́ àdìbàlá gbọ̀gbọ̀ ẹ̀yẹ̀ wọ́n máa lọ bára wọn sọ̀rọ̀ ẹ̀ wá lù kó sí lónìí Allah tanzuruna man yashfa'u lakum ila rabbikum ọ̀rọ̀ ti wá dàrú ẹ̀ wọ́n jáwé tó lọ bá sọ bí ọlọ́run ọba kìí ṣe pé ó bá wọn bẹ̀rẹ̀ pé káwá lùjẹ́ náà rí i pé tẹ bá dúró ní bá ṣe ẹ ẹ̀ ní píkọ̀ ẹlẹ́ẹ̀ká rí píkọ̀ bó sọ́ọ́ lé bí akọ tó yìnbọn tó síbẹ̀ ẹgbẹ́ gbogbo nǹkan lè yọ máa wá àtùkù mẹ́ kò ní ronú tó ń bá bọ́nu píkọ̀pù yẹn ìnira tí ó ṣẹlẹ̀ sóhun mi ìrù bàtà wa kékeré ẹ má ti dé píkọ̀pù rí tí èèmá ti mọ́tò pé ó bá yẹn ti mọ́tò mi ó sì lọ junction kò ní tọ́lọ́ lọ́wọ́ àbọ̀ mọ́tò wáyà yóò kàn gẹ̀ píkọ̀pù tó bá dé junction kò ní lè sọ pé òun fẹ́ sọ gbà tó ń gé mọ́tò yẹn kò ronú pé bọ́ọ̀lù òun ti sọ kò nílò tó pé ó sì fẹ́ kò nu wàhálà ẹsẹ̀ rírì tó ń yẹn ó fẹ́ kó mẹ́ tó bá débi ní sọ ó lè bẹ́lẹ̀ kó so bẹ́ẹ̀ ni ọmọnìyàn ṣe rí nígbà tí wàhálà bá wà ìyá fẹ́ kó mi wàhálà yẹn dáwọ́ méjì pọ́tù ìtọ́ fẹ́ fi kó mi wàhálà lẹ́fẹ̀ẹ́ yẹn lómi ara rẹ̀ ó lọ sóògùn kí ló fà á ó fẹ́ yẹn bọ́ bọ́ọ̀ gbà tó wà dé so àwọn èèyàn fẹ́ là níbi àti dúró pẹ́ ìyàwó mi kárí mẹ́tẹ̀dáró hamsin alfasan oorun rẹ̀ níjẹ̀rí wà yìí láyò tí kú wọn láyà tẹ̀mí lónìí agbára àwọn òbí mọ́ wọn mọ̀ wá wá ní tí ó bá wọn ti pẹ́ ó ní fàyà kó ló bá dùn náà sí bá rí bá rí kún bí adam àwọn kan wà mọ́ sọ fúnra wọn yìí pé ẹ lọ bá rẹ bí adam àdìsọ̀tún ọ̀sán ó lọ bá yín bẹ lọ́hùn wípé ọlọ́run adájọ́ kì í sì kẹ́ ìwà àlùjẹ́ náà sẹ́gbọ́n mi yé pé kọ́kàn wá bẹ̀rẹ̀ pé a ti dúró ń bì òrùn rẹ̀ wàhálà yìí ti pọ̀ títẹ̀ wá dájọ́ ẹ máa fẹ́ wọ náà kó wọ̀ wọ́n ń wá ọ̀nà àbáyọ kúrò níbi wàhálà tó wọ́n wà yìí fayatuna adam alayhi salatu wassalam wọ́n wà lábá anábì adam fayakuluna la wọ́n wà sọ pé anta abul bashar wọ́n ni wà adam ìwọ́n ni bàbá gbogbo wa khalaqaka Allahu biyadi yàtúrò mi fọ́ọ̀lì wọ́n wá sọ díẹ̀ nínú àwọn láti fún anábì adam inú tó fi jẹ́ tó fi jẹ́ ni tó lẹ́tọ̀ọ́ sí tòní ni pé ọ̀fúnra ọlọ́run ló fi ọwọ́ ara rẹ̀ dán pẹ́ra dẹ́kọ̀ inna mathala Isa inda Allah ka mathali Adam ọlákọ̀wẹ̀ ẹ̀yẹ́kọ́ ìgbẹ́ lèmọ̀ máa mọ̀ láàkà ń tọ́sùrẹ̀ lèmọ̀ ọkọ̀ lákùtù kí ló mú wọ ṣètọ́n tó fi lè forí gbọ́lẹ̀ fẹ́ tí mo fi ọwọ́ ọlọ́run ló dá Adam fún ara pẹ̀lú ọwọ́ subhanahu wa ta'ala so eléyìí fọ́nlù ọlá ní fún àdébíwá Adam ẹ̀kọ́ kan bẹ̀rẹ̀ ká mú mẹ́yẹ o kọ̀dọ̀ fàkà fi kàmi rúhì kódà fúra ọlọ́run ó fi mí sí lọ sí ọlá wà á mọ̀rọ̀ ní màláyé kẹta kódà ó tún pọ̀ ọlé ìwà adam ó tún pọ̀ ọmọlẹ́ kan láṣẹ sọ́dọ̀ ìlú lakíkẹ́ tẹ̀lé bá fọ́ ishfa alẹ́ ilẹ̀ rọ́bì lọ bá bọ́lọ̀ rẹ kó wá dájọ́ lé ní kó bá lọ ṣìpẹ̀ Allah tààrọ̀ ilà mẹ́ta hàn fi yí Allah tààrọ̀ ilà mẹ́ta hàn bàlá gọ́dẹ̀ ah, wọ́n náà wọ́n tó ti wá rí wàhálà ìbó ṣe pọ̀ tó ọ̀yà kúlù àná àkókò àmì bẹ́ẹ̀ mẹ́ẹ̀ fún fẹ́ ká mú adágbà àmọ́ sọ yí pé inna rabbi qad ghadiba al-yawma ghadaban lam yaghdab qablahu mithlahu ó ní ẹ̀wọ̀ ẹ̀yẹ yẹn mi ń bí kan lọ́wọ́ lẹ́nìí tó jẹ́ wípé kò sí ìbírú wala yaghdab ba'dahu mithlahu subhanahu wa ta'ala ara a bẹ́ẹ̀ tó kọ́kọ́ nífẹ̀ẹ́ rẹ̀ àwọn ikú ọmọ wa ti ta ìrẹ́ ìsàlẹ̀ yẹn kìrìkìrì ìrẹ́ ìlàyé owó ìrẹ́ kìrìkìrì mọ̀jẹ̀ wọn torí ẹ̀ bọ́ sọ̀lọ̀ mọ̀hún dí wọn ara rẹ̀ pé ọkọ sì bínú lọ́wọ́ àwọn àna ẹ̀ náà ẹ̀jẹ̀ rẹ̀ bá wọn wọn náà lè forí gbà wọn. bẹ́ẹ̀ náà ni akẹ́kọ̀ọ́ sólùkọ́ so ìyẹn mọ́nà máa wọn kà ẹ̀yin náà àkàtà ọkùnrin ẹ̀yin náà ni ẹ̀yin náà ni ẹ̀yin náà lọ́wọ́ tún wọn ẹ̀yin náà ni kíníkà wọ́n lè mọ̀ sí ẹ̀rọ wọ́n máa bá gbogbo wa alákọ̀ọ́kọ́ láwọn bìyẹn ni ọlọ́run pọ̀ wọ́n ara ẹ̀ ló fi dán ọlọ́fẹ́ kan fi kàmì rò kódà ó tún fẹ́ mi sí ọlá kódà àmọ́dà mọ̀lẹ́kà fọ́dẹ̀rù lẹ́kì ó mọ̀lẹ́kà forí fọ́ ọba àbọ̀lọ adama ní èmi yìí irú mi kọ́ ẹ̀kọ́ ẹ̀yà kẹ̀yìn níbi tá a lè mú ẹ̀rọ àwọn mọ̀tẹ́rẹ̀ mi àdàbí ìlà adam tó sọ ó ní wa ilẹ̀ wo kọ̀dínà ó ní tó jẹ́ kí mọ́lẹ̀dé wájú ọlọ́run pé ọlọ́run bá ńlá ó pọ̀ fún pé kí má jẹ èso igi kan kẹrántí fa àṣọ ìtùwò bọ̀ mo takò mo ya pa àṣẹ ọlọ́run rẹ̀ ẹ wu ànábì ọlọ́run ọlọ́run bá ti foríjì lórí ẹsẹ̀ rẹ̀ ẹ wo bó tún bẹ́sẹ̀ ẹ tó ṣe ń ró lẹ́mìí ẹ̀ tó tún wá fi ń sọ nírú àsìkò yìí ẹ̀yọ̀kó nẹ́fṣì nẹ́fṣì gbọ́dọ̀ àwọn ṣe ẹlòmíì tó ti dẹ́sẹ̀ tó ti túbá lóòótọ́ ah, yóò tún fẹ́ sọ́ọ́lì sọ yẹn rẹ̀ sí nígbà táwọn wà sẹ́gbòde àmọ́ ìsẹ̀bọ̀ lójú méjèèjì tó yẹ kó mọ sọ o tó wá ń sọ òsọ́ ní sọ ìbànújẹ́ ó ń sọ ní sọ bí ẹni pé yìí ni ẹbìnrin mi nìkan ah, àká kí ló gbójú à ah, kó tó máa lò jábà à ah. òun náà mọ̀ pé ẹni tó retí àánú ọlọ́run tó bá retí ẹ̀sẹ̀ rẹ̀ ẹ̀kẹ́rù máa bẹ́ẹ̀ ádámù ti fàtàlákọ̀ ádámù rọ́bìhì kalimati fataba rẹ̀ àbí ó ti bábà mọ̀ ti túbà ọlọ́run ti gbà tọ́wọ́ rẹ̀ kọ́lá rọ́bàdà zalamna fúsànà wàyí lam tàkìfẹ́ lọ́wọ́ tàfẹ́ lọ́kọ́ lọ́mọ kọ́sìrì tó ń ti bẹ́ẹ̀ àrẹ́bí ara òun tó ń ṣe ó tó ń dáhùn yẹn padà síbi pé mo ní kéésì lọ́dọ̀ lọ títà bá rí báyẹn sáà ní jẹ́ lọ́wọ́ so àdẹ̀ ń dẹ́sẹ̀ pé àmì túbà àtàgbìnà dáhùn kàbẹ́lá dáhùn mẹ́lá àmọ̀ lóòótọ́ bọ̀tọ́ yẹ tó bá ti rántí kí wàá rí ìdìmọ̀ mọ́ ẹ̀kẹ́rù máa bẹ̀ẹ́ pé ah eléyìí díráǹkì mi kò wájọ lọ ó ṣe kí ni ó díráǹkì mi kò náà ibi tó bá náà gbọ́mọ ó díráǹkì mi kò wájọ lọ nítorí pé tí káàlì mi ìbá kó sí ni mi ò lè bá ṣe dà ah, mi mọ́tò ọ̀jẹ̀ kẹgbọ́n mi o ah, obìnrin tó ti ya fọ́tò tó ti ṣe ránù tó wá padà túbá ẹ̀rọ kó mọ̀ pé ah! tọ́lọ̀ ń bá kánìyì kánìyì wàá ṣe ìlàdàdà yẹn kó lè bá ṣe lè tó kásẹ̀tì yẹn ní láìbù mi tó bá di wájú ọlọ́bọ̀ máa ti sàlàyé ẹ̀rọ kó mọ̀ dòjẹ́ torí pé òun lè fi wú ẹni tí òun ò ṣerú ẹ̀ tóun dẹ̀ ń lórí ayé tó dáa bọ̀ látàrọ̀ gbà wàṣáàbọ̀n làṣáà fún ìgbà ó bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ìjọsìn fàlà sọ ẹ jẹ́ ká rí bí àwọn àdájọ́ ọlọ́run ayé sọ̀rọ̀ wọ́n dẹ́ṣẹ̀ wọ́n tọrọ àforíjì ọlọ́run gba túbà wọn tó ń ti bẹ́ẹ̀ wọ́n àti pé àyọ̀tọ́ ni èmi lábùlì báṣà ẹja lọ tó bá ń ṣàdúrà nígbà míì sádùn ààrẹ bá ń lọ lára tí ò ti gbà wọ́n lò pé ọlọ́run oṣù wa kú ọgbẹ́ oṣù wa dà ọ́ lẹ́tí àwọn ẹ̀ṣẹ̀ kò ti tẹ̀ tí ah, àwọn ilé ìkọlù fún mi kílẹ̀ gbáyìí ó di máa pè ní túbá tó kó mọ̀ wà nínú ìṣesí wa yóò mọ̀ sẹ́ yóò mọ̀ ta ọ̀pọ̀lọ̀ àpadà kò sí jẹ́ ká ṣe kọjá àlà bí a ṣe wá bẹ́lọ̀ bẹ́lọ̀ kò sí wá dà ṣé o rántí kò sẹ̀ ọlọ́mọ akótó wa ṣe. Adam ní nafsi nafsi ànábì Adam ní ẹ̀mí mi ẹ̀mí mi lẹ́ni ìfẹ́rú tó kọ́ ayọ̀ ọlọ́run tó ti mo ti ní kéèsì ṣé kéèsì yẹ tá a bá sọ̀rọ̀ sọ́bọ̀ tó ní kéèsì mọ́

àfà ẹ̀yìn náà ni ẹ̀yìn náà ni kìíní kan ìwọ tí wọ́n sọ ìwọ alẹ́ ìsáà yà rẹ̀ kọlọ̀ náà táwọn ènìyàn mọ òdiwọ̀n rẹ̀ balẹ̀ lè sáà dàlà náà sí nàṣírà táyà máa ń sọ lóko rẹ̀ yọrọ wọ́n gán mọ̀ pé á mo ti kọ̀rọ̀ mi ti bá dò. má gba ẹ̀pẹ́ tí wọ́n yẹ bọ́ọ̀lù làwọn ń sọ tó bá dẹ̀ pé nǹkan tí wọ́n sọ rí bẹ́ẹ̀ tó padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run mọ̀lá tó àkíní mi máa yà kúlóòn wàkúlẹ̀ mi máa la yà àlẹ́mọ́n wájà á ní ìkọ́lẹ̀ mi máa yà àtàwọn àbùkárù tó jọ tó jọ bẹ́ẹ̀ àwọn ọmọ sọ̀dún ní fi ayé ni wọ́n kẹ́tọ́ ní fọwọ́ náà àtàwọn tó jọ bẹ́ẹ̀ nínú àwọn àbùkárù alwárìdà ìdá sálàm. ìdá abu ilẹ̀ náà wọ́n lọ bá náà àyà tó lọ náà àwọn yàkó lórí ya náà wọ́n ní rẹ̀ náà innaka anta awwal rusul. àdébí náà mẹ́ta ìwọ ni òjì sí àkọ́kọ́ tó lọ kọ́kọ́ gbé nìyẹn ìlà àdìl àrùn táwọn èèyàn. ọ̀kọ̀rọ̀ sàmẹ́kà lọ́wọ́ abdá ìṣàkúrọ̀ ó náà lọ́n pè ọ́ ní ẹrú tó máa ń dúpẹ́. ìṣfà àlànà ìlà rọ́bì lọ́tọ́ àdọ́gbọ́n náà sọ lónìí járe allah tara ìlànà ìlànà fi tó bá bọ́lọ̀ wàhálà ìpọ̀ òrùn yìí ti pọ̀ jù òrùn yìí pọ̀ àgùn ti bò wá ìdúró ìgẹ̀ lásán ó ti ní wa lára ọlọ́run ló sọ fún wa pé inna rabbi azza wa jal qad ghadiba al-yawma ghadaban lam yaghdab qablahu mithlahu wa lam yaghdab ba'dahu mithlahu wa innahu lọ́wọ́ nítorí wàá jẹ́ kí nílé déwájú ọlọ́run ní ẹ wu àwọn ànábì ọlọ́fà sádò òdòdó kí ni ká pọ̀ sí àwọn ànábì ọlọ́fà sáló jẹ́ ọlọ́run táwọn ànábì ọlọ́fà bá a ṣe jókòó yìí kàdáàlì kàkóńtò mi nǹkan bẹ́ẹ̀ lọ́mọdàlọ́ ta ni ò ní pàṣẹ ká sọ báwọn ta ni ò ní ẹ̀jẹ̀ kan síkèjì lọ́rùn tó wà kó dáwọn kò dé jù àtẹ́tí tó ẹ má jẹ́ ká lọ ayé bẹ́ẹ̀ ni pé kò sí bẹ́ẹ̀ mọ́ lóòótọ́ lọ́wọ́ àti túbà máa ṣàlà àbí ẹ̀ dáhùn àti túbà ẹni wà láti túbà kó lọ túbà tó lẹ́gbọ́ lóòótọ́ lọ́pọ̀ àti túbà náà tábà túbà tiẹ̀ náà sọ pé kò má balẹ̀ káṣí náà wò pé ah ọlọ́mọ sọlẹ̀ ọlọ́mọ sànú ọlọ́mọ sànú ilé mọ́tò dé láti wá kú kó mọ wà nípàdé ọkàn wa oníṣẹ́ tó ṣe rà wá so àrímọ̀tò àgbàǹdà pé àti wà ókè àwà ókè o àwọn ànábẹ̀rẹ̀ alayhi salatu wa salam alkiyamu hó magbórita anábì dùn wọ́n sọ pé iná ọkọ̀ ní kẹ́rẹ́tì lè dá àwọn tòdà áwùtò alákọ́ọ̀mì títí èmi níwájú ọlọ́run pé èmi ti ṣà mo ti bẹ lọ́run against àwọn àlùmọ́ àwọn ìjọ mi mo ṣe pèlè wọn. nínú ìwáyà mi ó sọ wípé láti pé olóòtú sọ pé iná rọ́bì tó sọ̀rọ̀ nípa ọmọ rẹ̀ ẹ lọ́kọ̀ iná wùlẹ́ ìsàmì àhàlì kàbí nǹkan iná wàhámẹ́lòm bẹ́ẹ̀ rẹ̀ sọ̀rọ̀ so níbo mi ọ pé òun lọ ń ọlọ́run ọba léèrè ẹ ó ní pé òun lọ ń bi ọlọ́run ọba léèrè ìbéèrè tí ò yẹ kó òun ó béèrè nígbà tó di pé ọlọ́run ọba fẹ́ pa àwọn ọjọ́ rẹ̀ ọmọ mi rè wọ́n jẹ́ kó òun wà ní àwọn tí ó parẹ́ tí mo sọ pé sàdé mi pé ó àtàwọn ará ọlọ́run kéde mílíọ̀nù káfíń iná dàjà àrùn ọlọ́run bá o àwọn mẹ́jẹ kó sẹ́kù lórí ilé ayé mọ́tẹ́lẹ̀ kan kù báyìí kó lé àwọn kẹfẹ́ náà kó obìnrin lọ́kọ̀ bá wọn ó sàdúrà ó ṣépè lé wọn alẹ́ yìí fọlá àdúrà sàlá lónìí orí àwọn olùdájọ́ Allah subhanahu wa ta'ala àti ìwà jàmbá ìrìn wáyà àti pé gbòmí òsàyí pé òun bí ọlọ́run ọba léèrè ní tó jẹ́ pé ẹ̀kọ́ àtọ́pẹ́rọ́ bíi ìní àwọn olùkàdà àṣà alákà ما ليس لي به علم وإن لم تغفر لي tó bá wá foríjì ọlọ́mọ mo fẹ́ wá sọ kó níbi kí bẹ́ẹ̀ bí ọlẹ́rẹ̀ nípa kí ni nímọ̀ nípa fún kọ̀ọ̀kí bèrè tẹ̀gbọ́n bàbá ìrìnàjò lọ́wọ́ àdágbà àdúrà bẹ́ẹ̀ ṣẹ̀fẹ̀ kẹ́ẹ̀ ṣe kọ́lọ́kọ́ foríjì ẹ̀ sọ́lọ́lá sọ́lá nafsi nafsi nafsi ìdàbò ìlà ọ̀gọ́ ìrì ìdàbò Ibrahim náà wọ́n sọ pé ẹ máa lọ́dọ̀ ẹlòmí o ẹ Ibrahim àti ṣe kọ̀ọ̀sọ̀lá ọ̀yà àtúndà Ibrahim wọ́n wà lọ́bàdàn Ibrahim àtijọ́ alkiyama gbogbo tá a sọ yẹn abdul mahshar fayakulun ya ibrahim wọ́n yẹra ibrahim allah tara anta nabiyullah wa qaliluhu min ahli al-ard wọ́n tún kí o náà wọ́n yà á ìwọ́n là nábì ọlọ́n kọ́lá ayé sàdẹ́gbì lásán ayé ọlọ́n tún yọ ẹ̀gbẹ́ adáfà wọlé azumi ní jẹjọ tẹ̀rẹ́tì àtọ́kẹ́ méjì nínú wọn jẹ́ ayé ọlọ́n tánà tánà ibrahim wa muhammad fayyid ìṣùmọ̀ràn ẹ̀rọ ọ̀bẹ̀ ìwọ là yọ ọlọ́run sẹ́yìn pé tó bá jẹ́ ayò òun máa ń tọrọ àbí tọrọ sílẹ̀ pé àbẹ́ ìlú gbọ́ngà bá ń bílẹ̀ lọ́ra ah, ẹ̀ lọ bá yọ wọn tọkọ bá ń bílẹ̀ àwọn ìyàwó rẹ̀ ẹ̀ ti lágbájá sí nínú ilé àmì ìsọlámù náà wọ́n mọ̀ pé yàwó Aisha ni tó ti yé pé ẹjọ́ lọ bá ẹ̀rọ Fatima sanabi ọmọ rẹ̀ ló láìkẹ̀ pọ̀ so wọ́n lọ wọ́n wò pé ayò ah, ah, pàtó pé ọlọ́run àbí bọ̀wá yìí tó bá bọ́ lọ́rùn pé kọ́ wá dájọ́ wàhálà yìí àdúrà ibrahim alayhi sọ́tọ̀ sàrán ó ní <clears throat> ilé ìkọ́ ó náà sọ dáwà níbi òkú ìsọ̀kọ́ lọ́wọ́ bá ń bínú lọ́wọ́ ó ní wa inni qad kuntu kazamtu fàlàfà kàzùbà ẹgbẹ́ mi kì í lé déwájú ọ̀rọ̀ lórí tó lébi tẹ̀ ń wò yìí mo ti pa irọ́ mẹ́ta kan nígbà tí mo bẹ̀rẹ̀ ayé irọ́ mélòó allah akbar wọn ló ti pa irọ́ mẹ́ta nígbà tí ayé ẹ̀ lọ ìsọpọ̀ lónìí o nígbèsí ayé ẹ̀ èdè ìgbà wa bẹ̀rẹ̀ bọ́lá tó ti pàmẹ́ta lónìí náà àtàjà sílẹ̀ kàdà ọ̀bù bó ti ẹ̀jẹ̀ wípé àlàyé àpàṣà yìí pé àdébí ìbùrọ̀ yìí máa ṣàtọ̀ sọ̀rọ̀ àwọn tó tún pè ní rẹ́ẹ̀dì pé àwọn ànájọ́rọ̀ wà lọ́ọ̀ ẹ̀jọ́ lọ́ni wàlọ́ọ̀ àbí ẹ̀jọ́ lọ kó sẹ́ni tó yẹ lọ́ọ̀ sáwọn ànájọ́rọ̀ torí pé wọ́n ń sọ ìwọ ọlọ́run àwọn tó pè ní rọ̀ yìí náà àlẹ́ ìṣàlátọ̀ sàlá táóríyà ni wọ́n kì ṣe rọ́ àwọn ọ̀rọ̀ àsọyọrẹ ẹni nínú ewu kọ́ra ilẹ̀ sàkíyì Ibrahim wá kiri òòsà lọ bá ṣe ọlọ́run òòsà táwọn ń ṣe ó ní a ọ̀rẹ́ mi o kọ̀wádé rẹ̀ pé nìsín wọ́n ní lápòjú rẹ̀ wà lọ́fíìsì yẹn iṣẹ́ ń ṣe tọ́jú ọ̀rẹ́ md so gbogbo apátápátá tàwábì làbọ̀dọ̀ jẹ ọ̀lẹ́dà tó iṣẹ́ aláàlú jẹ́ ṣe iṣẹ́ aláàlú iṣẹ́ md ní ọgbà àwẹ̀. igbó sọ yẹn ó gbà àwẹ̀ kí ni ìtumọ̀ àwẹ̀ alimsaak kéèyàn kẹnu ró mo kẹnu ró ni mo gbà wẹ́bi jẹ́ ẹsẹ̀ kí ni o tẹ́ ẹ gbé lẹ́yìn. ó káwọ́ rí yàrá ẹ̀yìn ní sọ̀kìm pẹ̀sẹ̀ wò mí aláàárẹ̀ mi ní o orúkọ́lọ́ ní pé gbogbo yín aláàárẹ̀ àfẹ́báwò sàn. so sáórìyà àdúgbò ẹ̀rọ pé ní sọ̀kìm bẹ́ẹ̀ náà ìgbàgbọ́ bẹ̀rẹ̀ yìí bá wọ́n fọ ara àádọ́bẹ̀ alẹ́ hasidà ti sọ́tìlà fìyà ta ló ṣe gbogbo ilé ìfọwọ́ òòsà àwọn tó bẹ́ olórí kí ló sọ ó ń bẹ́ fàálà ó kẹ́bìrì fasalóhùn ìkárò yẹtùkùn ẹ bá ṣèṣe e ní láì tó dàgbà jù e tó bí ẹ̀rí kòkó yìí ṣèṣe ló kó àkẹ́kọ̀ọ́ ìbú àwọn yòókù rẹ̀ táàkẹ́ ẹbí wọ́n lọ́tọ́ bá lè sọ̀rọ̀ kò lóun kọ́ lòun ṣe o ó dá ṣèṣe e ní láì ó dàbí wàtá lọ bí lọ́gùn tí wọ́n kọ́ máa bèrè pé ta ló wà lẹ́gbẹ̀ẹ́ oníkálukú náà dúró sọ kọjá ọ̀dà ifá ìyàmáà so èèyàn gbọ́dọ̀ ṣàp sáwúlì sóyè ẹlẹ́kẹta nínú kẹta yorùbá ìmúrí fáàsì mo ti sọ yẹn alákọ̀ọ́kọ́ ọ̀sọ̀kọ́ọ́lá inú ìsẹ̀kìn nǹkan tó rí fáàsì dàbí tìrí yẹn ẹlẹ́kẹjì ó ní wípé ó sọ pé bẹ́ẹ̀ fa aláwo kẹ́bí ìrù ó ní pé ẹgbẹ́ yẹn tó dàgbà jù àwọn òṣàyí ló ba ló pa àwọn èkú rẹ̀ ẹlẹ́kẹta ní wípé wọ́n lóun àbí ìbọn ìmú ń lọ pẹ̀lú gbàtọ́ wọn lọ ìlú tó wá wọ̀ ọba àlú yẹn ọjà bá bírò àtàmọ́jẹ tàmọ́jẹ gàrá ni bàbá rẹ̀ wọ́n dábàá mìíràn pé tí ọba yẹn bá lè fojú gẹ́ bí sábà bó ṣe rẹwà tó yóò gbẹ́sẹ̀ lé tó bá bẹ̀rẹ̀ pé bó tó bá jẹ́ pé ó mọ̀ pé ìyàwó òun rí rà ìyàwó rẹ̀ rà yóò gbẹ̀sẹ̀ lé irú ẹ̀ irú ẹ̀ lábá fẹ́ irú ìyàwó báyìí irú ẹ̀ lọ́yẹ̀ wọ̀ àfihàn lè yẹ ìdánsán ó lè tẹ̀lé nílẹ̀ yorùbá wa náà àmọye pẹ̀sáwọ́ asàrà à ń bẹ̀rẹ̀ mọ́ aṣọ fún yìí pé tá dé ọ̀dọ̀ ẹni tó bá ti béèrè pé bóyá jẹ́ ti sọ wípé ókùtù mi ni ọ́ o èmi yóò sọ pé ókùtù mi ni ọ́ màá sọ pé ọmọ ìyá mi lóbìnrin ni ọ́ ọmọ ìyá rẹ̀ àbí ìsọmọ ìyá rẹ̀ ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn gbọ́dọ̀ ń sin ẹ̀sìn kan náà o ẹ̀jẹ̀ dùn bá a wà ọmọ ìyá إنما المؤمنون. ẹ̀kọ́ so agbẹ́ wọn sọ fún ọ pé ọ̀tà ọmọ yá mi ni ó ọkùnrin kì í gbàpò ládélẹ̀ mẹ́yẹ̀ta tó ṣe lẹ́nu o tí ojú fi ń tì í alayhi salatu wa salam láti lọ dún wájú ọlọ́run láti lọ sọ̀rọ̀ mo bí ní àtẹ́sí ìdọ̀tí tó wájú ọlọ́run sẹ́pọ̀ wọn ọ̀rọ̀ nìkan ni ọwọ́ bẹ́ẹ̀ ó sì ń ọlọ́run gbàdúrà rẹ̀ yóò gbà á láwùlà àdìfọ́lì wà mẹ́ni wà kárọ̀lì wà rahmati tí ìbá sànú ọlọ́run tó ń lé wa bá sẹ́yẹ ká sàdúrà kó gbà dẹ́ta tó yẹ pé bí àwọn àdàbẹ̀ lọ́sẹ̀ ń sára yìí tí kì í bá ṣe tàánú ọlọ́run tó yẹ pé àdàbẹ̀ ọlọ́run sọ pé rahmatu wasaat gbọdọ̀ sí wasaat kúlẹ̀ṣẹ̀ wasaat túbọ̀ á nílẹ̀ bí iná àmọ́ so tí ìbá ṣe àánú ọlọ́run wa tẹ́ bá dúró dáná Ibrahim sọ ẹ̀pá ti pé ẹ̀mí kéè tó ṣe rọ́gan tẹ́ bá dúró inna lillahi wa inna ilaihi ṣe lórí àfáàní wa nìyẹn sọ wọ́n náà sọ sí. ìdán Ibrahim ní pé mi lè ìlà ó ní kọ̀dí